ké hallelujah ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn ẹni ọ̀wọ̀ adéwọlé ẹ̀rí olúwa joseph láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè ti iléeṣẹ́ ìránṣẹ́ ti life word ní tàbí pé ní ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA. tó jẹ́ tó wà ní nàìjíríà mo fẹ́ fi ògo fún ọlọ́run lórí ayé wa lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà pàápàá àánú èyí tí ó dá ẹnì kọ̀ọ̀kan wa sí láti wà láyé wà láàyè títí di àkókò yìí mo sì fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ní orúkọ Jésù Kristi um, lónìí yìí gẹ́gẹ́ bí ìṣe wa a ó máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ èyí tí a fi ń gbara wa ní ìyànjú látinú ẹ̀kọ́ tuntun èyí tí a ń pè ní ìwà tó níye lórí um ìwà tó níye lórí um ní òní yìí ní agbára ọlọ́run a ó máa kíyèsí báwo ni mo ṣe lè ṣiṣẹ́ láti lè ní ìwà tó níye lórí báwo ni mo ṣe lè ṣiṣẹ́ láti lè ní ìwà tó níye lórí um ká tó máa tẹ̀síwájú ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa ọlọ́run àjíǹde àti àfi ọpẹ́ àti ògo àti ọlá fún ẹ̀yin ọlọ́run a dúpẹ́ torí pé ẹ fi àánú dá wa sí ẹ fàánú gbà wá láàyè láti lè jẹ́ alààyè ọkàn ọlọ́run ògo ni forúkọ yín ǹjẹ́ à ń lọ sínú ọ̀rọ̀ yín ní orúkọ jésù olúwa a fẹ́ kí ẹ fi ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín fi kẹ́ ẹ tàn sí ọkàn wa pé kí òye ọ̀rọ̀ yín kó yé wa ká sì di alábùkún fún ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kí orúkọ yín kó di àyìn lógo a dúpẹ́ torí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa ṣáájú lẹ́ẹ̀kan wípé lónìí yìí la máa kọ́ eh, látinú ọ̀rọ̀ ọlọ́run bí a ti ṣe lè ṣe àwárí ṣíṣe ṣíṣe ṣíṣe tàbí níní ìwà tó níye lórí ìwà tó níye lórí ẹ wo àpẹẹrẹ fún àpẹẹrẹ ọkùnrin kan wà tí a ń pè ní Jósẹ́fù nínú ìwé ìwé Genesis orí ìkọkàndínlógójì orí ìkọkàndínlógójì ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹwàá ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹwàá bíbélì wípé ó ní ṣùgbọ́n òun kọ̀ ó sì wí fún aya olúwa rẹ̀ pé kíyèsí olúwa mi kò mọ ohun tí ó wà lọ́dọ̀ mi ní ilé ó sì fi ohun gbogbo tí ó ní lé mi lọ́wọ́ kò sí ẹni tí ó pọ̀ jù mí lọ nínú ilé yìí bẹ́ẹ̀ ni kò sí kò sì pa ohun kan mọ́ kúrò lọ́wọ́ mi bí kò ṣe ìwọ nítorí pé aya rẹ̀ ni ìwọ í ṣe ǹjẹ́ èmi wá ti ṣe ohun ìwà búburú ńlá yìí kí èmi sì dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Ẹ ké hallelujah. Ẹ rí i wípé gbogbo wa la mọ ìtàn yẹn wípé ìyàwó Pọ́tífárì òun ló ń fẹ́ kí Jósẹ́fù kó bá òun lájọṣepọ̀ èyí tí kò tó tí kò tọ́. Ẹ rí i pé ọkùnrin yìí òun ló wá ń sọ wípé ìwà búburú ńlá ni torí wípé ọ̀gá ẹ̀ lè jẹ́ aláìgbàgbọ́ ọ̀gá ẹ̀ lè má sì ń lé ṣùgbọ́n ó rí Ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run tó wà ní ibi gbogbo tó sì mọ ohun gbogbo ó rí òun mọ nǹkan tí òun ń ṣe ó rí òun ó mọ ibi tí òun wà ó mọ èrò ọkàn òun òun ló fi wá ń sọ níbí ìwà yìí òun ò ní ṣe ìwà búburú tí ìyàwó ọ̀gá òun yìí tó fẹ́ kí òun ṣe joseph joseph joseph kọ̀ bíbélì sọ bẹ́ẹ̀ ó ní joseph kọ̀ ẹ̀rí kí ni ìdáhùn tí à ń wá sí ìbéèrè tá à ń béèrè lónìí òun náà ni wípé báwo ni a ṣe lè ṣiṣẹ́ tọ́ láti lè ní ìwà tó níye lórí ẹ rí i pé Jósẹ́fù ó kọ̀ ó kọ ohunkóhun ó kọ ìwà ó kọ ìṣe ó kọ ọ̀rọ̀ èyí tó jẹ́ pé ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run ó kọ ohunkóhun tó jẹ́ pé kò bá ìlànà àti ọ̀rọ̀ Ọlọ́run tí ò bá mu ó kọ ohun ayé ìsinsìnyí àti èrè ẹ̀ ó kọ ní tí kò wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ara àwọn ọ̀nà tí a lè gbà nìyí láti lè ṣiṣẹ́ tọ́ láti lè ní ìwà tó dàbí ti ọlọ́run ìwà tó níye lórí ẹ bá wo àpẹẹrẹ mìíràn ó ní ọ̀rọ̀ tí jésù olúwa wa sọ ní ìwé matthew ìwé matthew orí keje ẹsẹ̀ kejìlá matthew orí keje ẹsẹ̀ kejìlá bíbélì wípé ó ní nítorí náà gbogbo ohunkóhun tí ẹ̀yin bá ń fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́ nítorí ẹ̀yin ní òfin àti àwọn wòlíì ẹ̀kẹ́ aleluya ìwà tí ò ń wù ìwà tí mò ń wù tí n bá wù tí n bá wù ṣé tó bá wúrú ẹ̀ padà sí mi ṣáàdùn mọ́ mi inú ṣàtẹ́ mi lọ́rùn ẹlòmíì àtẹ̀yàn mọ́lẹ̀ kò ní kí wọ́n pẹ̀lẹ́ tó bá tẹ̀wọ́ mọ́lẹ̀ tí wọ́n ṣe ń tẹ̀yàn mọ́lẹ̀ yẹn báwo ló ṣe máa rí ṣé ẹ máa dùn ni àbí báwo ló ṣe máa rí ọ̀rọ̀ tá à ń sọ sí àwọn ẹlòmíràn láì bìkítà láì kíyèsí ìwà tá à ń wù láwùjọ láàrin ẹgbẹ́ láàrin ọgbà pé kò sí nǹkan tẹ́nìkan máa ṣe sí mi kò sí nǹkan tẹ́nìkan lè ṣe sí mi wọn ò tó bẹ́ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ kan sọ̀rọ̀ sí mi òun hùwà kí ló kàn mí ìwà ayé alábátá tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ sí wọ ká kàn wá yí ọ̀rọ̀ yẹn ká yí dà kejì pé ìwọ wá jẹ́ àwọn àwọn jẹ́ ìwọ ìwà tó ń wù sí àwọn ẹlòmíràn yẹn ṣé ìwọ lè gbà á ọ̀nà tá a fi lè ní àwọn ìwà tó níye lórí òun ni wọ̀nyẹn tá a bá fi ọ̀rọ̀ fi ro ara wa wò wípé nǹkan tí mo fẹ́ ṣe sí lágbájá yìí ṣé ó tọ́ ṣé mo lè gbarú ẹ̀ ṣé ó dára ṣé lójú ọlọ́run ṣé ó tẹ̀wọ̀n lójú àwọn èèyàn ṣé ó tẹ̀wọ̀n tètè mi bá gbọ́ ṣé wọ́n máa pàtẹ́wọ́ fún mi tí n bá wúrú wà bẹ́ẹ̀ tá a bá lè máa nírú èrò bíi eléyìí ẹ rí i pé a wà ní ojú ọ̀nà nìyẹn láti lè ní ìwà tó níye lórí láti lè kọ́ ìwà àbí ṣiṣẹ́ tọ́ àti ní ìwà tó níye lórí nìyẹn ọ̀nà mìíràn ni wípé ìwà tá a bá wù yìí ó gbúdọ̀ jẹ́ nǹkan tó ń jáde láti inú èso ẹ̀mí gẹ́gẹ́ bí a ṣe kọ sílẹ̀ náà ìwé Galatia orí karùn-ún ìwé Galatia orí karùn-ún láti ẹsẹ̀ kejìléní ogún sí ẹsẹ̀ kẹtàléní ogún bíbélì wípé ó ní ìwà àwọn ti ẹ̀mí ìwà ti èso ti ẹ̀mí ìgbé ayé tí ọlọ́run ń darí tí ẹ̀mí mọ́ ń darí òun ló máa ń so àwọn èso ló máa ń so èso bíi ti èso ẹ̀mí mọ́ bíi ìfẹ́ ayọ̀ àlàáfíà sùúrù ìṣeré àwọn ìyẹn ojú ire ìwà rere ṣíṣe gbígbé níní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ nínú wa níní ìwà pẹ̀lẹ́ àti ìwà ìkóraẹni ní ìjánu ẹ̀mí mọ́ ẹni tẹ́mi bá ń gbénú ẹ̀ ẹni tó bá jẹ́ ọmọ Ọlọ́run kò lè wùwà tó máa tako àwọn èso wọ̀nyí ṣé ìwà tí wọ́n ń wù ọ̀rọ̀ tó ń sọ ṣó ń tako àwọn èso wọ̀nyí àbí báwo ni tí ìwà tó ń wù ìwà tí èmi bá ń wù ọ̀rọ̀ tí mò ń sọ ìṣe mi tó bá ń tako àwọn èso wọ̀nyí ó túmọ̀ sí wípé a ò ṣiṣẹ́ tọ́ láti lè ní ìwà tó ní iye lórí tó bá ń tinú wa jáde láwọn èso wọ̀nyí ó túmọ̀ sí pé a wà lójú ọ̀nà ìgbé ayé tó yẹ kó níye lórí ni bákan náà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 tí a bá jẹ́ ẹni tó ń ṣe eléyìí ó túmọ̀ sí pé a wà ní ojú ọ̀nà àti lè ní ìwà tó níye lórí nìyẹn tí a ò bá jẹ́ ẹni tó ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tí a ò bá jẹ́ ẹni tó ń wá àlàáfíà àti àánú tó fẹ́ràn àánú tó sì ń fẹ́ ṣe ohun tí ó tọ́ irú èèyàn bẹ́ẹ̀ o ò sí ní ojú ọ̀nà àti ní ìwà tó ní iye lórí níwájú ọlọ́run àti níwájú àti níwájú àwọn èèyàn eléyìí la sì ṣe kí wọ́n bá fi ọlọ́run wa fi bú wa kọ́n bá fi jésù kristi kọ́n bá fi bú wa èyí tó gbẹ̀yìn òun ló wà nínú ìwé máìkà ìwé máìkà orí kẹfà ẹsẹ̀ ìkẹjọ ìwé máìkà orí kẹfà ẹsẹ̀ ìkẹjọ bíbélì wípé a ti fi hàn án ìwọ ọmọ ènìyàn ohun tí olúwa ṣe kí ni tí olúwa ń béèrè lọ́wọ́ ẹ o ò lè sọ pé o mọ ìwà tó níye lórí o ò lè sọ pé o mọ bíbélì wípé a ti fi hàn án mọ bíbélì fìdí ẹ̀ múlẹ̀ wípé o mọ akọ́sí ọkàn àyà ẹ ó wà ní ọ̀rọ̀ ọlọ́run ó mọ̀ ọ́n a ti fi hàn ìwọ ọmọ ènìyàn ìwọ ọkùnrin ìwọ obìnrin ìwọ ọmọdé ìwọ àgbà a ti fi hàn ọ́ ohun tí olúwa ń béèrè lọ́wọ́ wa òun ni wípé ká ṣe ohun tí ó tọ́ lójú àwọn ènìyàn àti lójú ọlọ́run ká fẹ́ràn àánú ká sì máa rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú olúwa ọlọ́run wa ní rìn ní ìrẹ̀lẹ̀ túmọ̀ sí wípé a ò ní gbé ara wa ga ga ju ọ̀rọ̀ ọlọ́run lọ tọ́rọ̀ ọlọ́run máa sọ pé a àwọn ò ní máa sọ pé bí a ò ní rò pé a jẹ́ olúwa fún ọlọ́run a gbọ́dọ̀ wà ní ìrẹ̀lẹ̀ lábẹ́ àṣẹ ọ̀rọ̀ ọlọ́run nípa ṣíṣe gbogbo àwọn nǹkan tí mo dárúkọ lónìí wọ̀nyí èèyàn ara tí a bá kọ̀ láti lè tẹ̀lé láti lè tẹ̀lé ohun kan tí bíbélì ò fìdí ẹ̀ múlẹ̀ a wà ní ojú ọ̀nà àti lè ní ìwà tó níye lórí. Tí a bá gbà àyè láti jẹ́ kí ká fi ara wa sí ipò wípé nǹkan tí mò ń ṣe, ọ̀rọ̀ tí mò ń sọ, ìwà tí mò ń wù yìí, ṣé ẹlòmíì tó bá wù sí mi, ṣé ó jẹ́ ìtẹ́wọ́gbà? Ṣé máa, ṣé inú mi á dùn sí? Tá bá lè máa nírú èrò bẹ́ẹ̀, a wà ní ojú ọ̀nà àti lè ní ìwà tó ní iye lórí láwùjọ nínú ilé Ọlọ́run, ládùúgbò, níbi gbogbo tá a bá wà. Èyí tó tẹ̀lé tí a tún sọ òun ni wípé ǹjẹ́ ìwà tí mò ń wù ọ̀rọ̀ mi ìgbé ayé mi àwọn ìwà mi ìṣe mi ṣé ó bá ètí ẹ̀mí mọ́ tó máa ń jẹ jáde inú ayé tí ẹ̀mí mọ́ ń gbénú ẹ̀ bí àlàáfíà àti ayọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo ti dárúkọ àti tó tẹ̀lé òun ni wípé ǹjẹ́ a lè kà mí yẹ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó lè sìn níwájú ọlọ́run nínú ilé ọlọ́run gẹ́gẹ́ bí dáfídì ṣe sọ nínú ìwé dáfídì orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ karùn-ún wípé ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun Míkà ó wípé a ti fi hàn ọ́ a ti fi hàn ọ́ ìwà tó máa dìjẹ́ kó gbégbé ayé àlàáfíà láàrin ẹgbẹ́ láàrin ọgbà a ti fi hàn ọ́ a sì lè ní ìwà yìí a sì lè ṣe é fún ògo àti àlàáfíà fún ògo ọlọ́run àti fún àlàáfíà ìran ènìyàn mo gbàdá pé Olúwa yóò ràn lọ́wọ́ ní orúkọ Jésù ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé nígbà tá a tún máa gbọ́rọ̀ Ọlọ́run Jésù Kristi ni Olúwa ó dàbọ̀.